ètò kan lákùrẹ́ tí wọ́n pèlè sí àkùrẹ́ ni mo ti ń bọ̀ tí mo fi wá dé báyìí adúpẹ́ fọ́lọ́run tó fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa lọ tó sì fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa bọ̀ a sì dúpẹ́ fún ọlọ́run tí ó jẹ́ kí àṣẹ ìtọ́n kó borí àwa náà nígbà tá a ti jókòó tá a ti rá àfáì wọ́n ń lọ jàre ẹgbẹ́ èṣù lè sọ bẹ́ẹ̀ pé àkíláfà ń fẹ́ pera ẹ̀ gbogbo ẹwà dúrà wá tá a jókòó tá ń dúró dé ìgbéraga rẹ̀ ti pọ̀ jù ọláì kìí ìgbéraga o bó ti rẹ̀ kó máa yé sí ṣe tìjọra ẹni lójú lójú rárá àti rárá bí kò ṣe pé kò sọ́gbọ́n tá fẹ́ dájú ká lọ sákòórẹ́ wọn torí ti tó ọdún kẹta tí wọ́n ti máa pè mí ní Muslim hospital lákòórẹ́ lọ́dún tó lọ mo ti ní mò ń bọ̀ àbíyá mo tún pè wọ́n pé mi ilé wa má lọ́dún yìí náà máa rò pé táwọn kan bá ń pé èèyàn wọn nífẹ̀ẹ́ èèyàn ni èèyàn pọ̀ ńlẹ̀ tí wọ́n sá ń pé èèyàn ní àpè tó pè lọ́dọọdún tí wọ́n sì tún ń ràn ní gbogbo ìgbà kòkòkò láti rán èèyàn létí a jẹ́ pé èyí tó kù téèyàn bá fẹ́ kán àbùkù náà ní kéèyàn ó rẹ̀ lé àṣìdúpẹ́ fọ́lọ́run ọ̀rọ̀ tí wọ́n yá wá sọ ń bẹ ọ̀rọ̀ tó ṣe pàtàkì káwọn apá ò lásìkò yìí ni ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn tó ṣẹlẹ̀ nàìjíríà tí ó sì ti dáwọ́ dúró àrùn tí wọ́n ń pè ní yírùn yírùn àwọn kan ń pè ní lọ́rùn lọ́rùn meningitis wọ́n ní a cause from Allah medical islamic perspective pé ṣé bínú ọlọ́run ni meningitis àrùn àbí kíni kí ni ojú òye islam àti ojú òye ìṣègùn kí ni wọ́n fi wò ọ̀pẹ̀lú fọ́lọ́run insha Allah ta'ala súrà tí a ń bá bọ̀ ní Suratul A'raf àyà 59 láti bẹ̀rẹ̀ A'udhu billahi minash shaytanir rajim من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف ضلال مبين قال يا قوم ليس لي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون أوعجبتم أن جاءكم ذكر من ربكم على منكم لينذركم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عليم Asadi ọlọ́run kò lọ́dọ̀ àṣetọ́nù ẹni ẹ̀kọ́ ẹni ìgbín abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run. tí ń jẹ́ Allah àjọkẹ́ ayé àṣàkẹ́ àláàrin rọ̀ àwọn àyà tí a kíkà rẹ̀ yìí ó ń sọ̀rọ̀ nípa ó fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ nípa mẹ́fà nínú àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn náà ni òjíṣẹ́ ọlọ́run tá a mọ̀ sí àti Uhud pẹ̀lú Salih àti Lut àti Shu'aib àti Musa alayhimus salatu wassalam والمراد من ذكر هذا القصص هو تنويع أسلوب الدعوة ليشاهد المدعون من كفار قريش صورا ناتقة ومشاهد حياة لأمم سبقت وكيف كانت بدايتها وبما ختمت نهايتها وهي لا تختلف إلا يسيرا عما هم يعيشونه من أحداث الدعوة والصراع الدائر بينهم لعلهم يتعذون لعلهم يتعذون eléyìí ọlọ́run ọba sọ̀rọ̀ àwọn ó sọ díẹ̀ fún wa nípa àwọn òjíṣẹ́ ọlọ́run mẹ́fẹ́ fàtàdá kọ̀ yìí láti lè jẹ́ kóyé wa tàbí láti lè fi hàn wá àwọn oníranran ọ̀nà tí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gbà láti pe àwọn èèyàn sí ojú ọ̀nà ọlọ́run kí àwọn kèfèrí kùrẹ́ṣí tí ọlọ́run rán ànábì sí níbi tánábì ti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ kó tó láàyè káwọn náà lè mọ irú ìgbésí ayé èyí táwọn tó ti ṣáájú wọn nínú àwọn aláìgbàgbọ́ tí wọ́n lò àti iṣẹ́ tí àwọn òjíṣẹ́ wọn jẹ́ fún wọn àti kí ló gbẹ̀yìn wọn lẹ́yìn táwọn òjíṣẹ́ náà jíṣẹ́ kí ni gbẹ̀yìn àwọn tó gbà fáwọn òjíṣẹ́ kí ni àpadàbọ̀ sí àwọn tó kọ̀ ti àwọn òjíṣẹ́ eléyìí náà yóò máa jẹ́ ẹ̀kọ́ fáwa náà lónìí bá a ṣe ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run wípé ká lè máa kọ́gbọ́n ká sì ní àríwòye nínú ìṣẹ̀mí àwọn òjíṣẹ́ tí wọ́n ti kọjá lọ àwọn àtàwọn èèyàn wa káwa náà fi wo èyí tí wọ́n ń pè wá sí lónìí só sí tànà kásìwò ṣe sí wa tò ní èwo ló bá mu nínú àwọn tànà táwọn òjíṣẹ́ pè tá a fi lè fojú inú wo níbo lọ́rọ̀ tiwa náà ó kángun sí tó bá yẹ pé àwọn tó gbà fáwọn òjíṣẹ́ ni a lè máa wòye a fojú súnùkùn wó pé ibi tọrọ wọn já sí ìdíwa náà ó já sí gbogbo ẹni tó bá sì takò tàwọn òjíṣẹ́ òun náà ó máa finú gbé pé ibi tọ́rọ àwọn eléyìn náà tó mọ̀ já sí ni tòun ó já sí ọlọ́run wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni àkọ́kọ́ tó jẹ́ rọ̀súùl tó jójìṣẹ́ lórílẹ̀ tí a bá sọ pé rọ̀súùl òun ló jíṣẹ́ ó yàtọ̀ sí nàbí nàbíyù ní ẹni tí a ránṣẹ́ sí látọ̀dọ̀ ọlọ́run man uhiya ilayhi aránṣẹ́ sí lórí pé nàbí yọ́n látara nábàáhù àmbá àyùnbíhù ká fúnyàn nírò ibẹ̀ ló ń ti wáyé rọ̀súùlù látara rìsálà arúsálà yúrísílù ibẹ̀ ló ń ti jáde apá kan nínú àwọn àáfàá sọ wípé ànàbíyù wọ́n lè ó ní man uhiya ilayhi walam yu'mar bitabligh wọ́n ní òun ni ẹni tó ṣe wípé aránṣẹ́ sí látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n a ò pa á lẹ́ṣẹ̀ pé kó máa jíṣẹ́ yẹn káàkiri wọ́n wá ní rọ̀súùlù oni man uhiya ilayhi wa yu'maru bitabulig aránṣẹ́ sí látọ̀dọ̀ ọlọ́run a sì pa aláṣẹ kó máa jíṣẹ́ ṣùgbọ́n àwọn àfáà alákìídà ní àdà qawlun da'if ọ̀rọ̀ yẹn ò lálàáfíà nítorí pé àwọn tí wọ́n jẹ́ ànábì àwọn náà ń jíṣẹ́ fáwọn èèyàn wọ́n ní tó ṣe òpin à láàrin àwọn méjèèjì apá kan nú àwọn àfáà wọ́n ní òun ni pé àwọn rúsùl àwọn òjíṣẹ́ àwọn ní ìwé tọ́lọ̀wọ̀n ọba gbélé wọn lọ́wọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n èé ṣe rúsùl tí èé ṣe òjíṣẹ́ ò níwé ṣùgbọ́n èyí tó mú jù ẹ̀tọ́ abẹ́ gbọ́ dáadáa nípa rẹ̀ tírà kan ń bẹ tí ó sọ̀rọ̀ díẹ̀ nípa ìjójíṣẹ́ àtànábì òun náà ni àkídà àìlèsúnà tí imam asọ́búni kéṣe sọ́búni tí ó ṣe sọ́fúwá tó tàfà sírì o wọ́n ṣàlàyé ń bẹ̀ bàbá lọ kàá pẹ̀lú ṣáríhù rẹ̀ wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìtúfẹ́ tẹnu bèèyàn nítorí àsìkò ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ̀ ní tí wọ́n padà ṣàlàyé ń bẹ̀ ibẹ̀ ni màá kánjú lọ ó náà ni pé àrọ̀súòlù ẹni tí ń jẹ́ òjíṣẹ́ lẹni tá a rán sí ẹnìkan tó jẹ́ ajẹnipa lórílẹ̀ gẹ́gẹ́ bí Fìràhùn ẹ̀rí pé a rán Mùsá sí ẹni tó ní agbára tó sì ní kápá olófin jẹ́ pé àwọn òjíṣẹ́ noho ibrahim daud suleiman musa isa anábíwá muhammad sallallahu alayhi wa sallam àwọn ni ulul azmi àwọn tí wọ́n ní ìpinnu tó ga nínú àwọn òjíṣẹ́ torí pé àwọn táàràn wọn sí àwọn tí wọ́n lé ní ẹwọgbà ayé ànábì Ìsá ọmọ Mariam ìlú ta ti bí ń bẹ lábẹ́ ìmúsìn àwọn Róòmù ẹnìkan ṣoṣo ní ìjọba ń jọ náà òun náà ní Késárì Kọ́ísọ̀ aṣojú rẹ̀ tí wọ́n ń pè ní Páílétì Pílétù ló wà ní Jerusalem ṣùgbọ́n bá gangan bẹ ní Róòmù tí wọ́n ń pè ní Kọ́ísọ̀ kò sí sẹ́lòmíì tó lè jọba owó tìlú rẹ̀ náà ni wọ́n ná Jerusalem àwòrán rẹ̀ nísìnbẹ̀ lára owó ẹ̀wọ̀gbà anábì Musa bákan náà ẹ̀wọ̀ anábì Dawud Suleiman ẹ̀rí pé àwọn tó lè kókó ẹ̀wọ̀ Dawud àti Tani àti Jalut ọlọ́ni wa kọ̀ tálà dáúdù jálúta èèyàn tó lágbára ni jálút òmíràn ni ló àwọn èèyàn báyẹn làwọn òjíṣẹ́ máa lọ bá àwọn èèyàn tí wọ́n lágbára wọ́n ní òpin àti ń bẹ láàrin wọn nìyẹn àwọn nàbíyún àwọn àwọn àǹbíyá àwọn ó máa tẹ̀lé òfin tó ti wà ńlẹ̀ táwọn òjíṣẹ́ àwọn rúsùl tí wọ́n ti mú wá wọ́n tún máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ṣùgbọ́n àwọn rúsùl wọ́n máa mófin tuntun wá wọ́n sì máa kojú àwọn ajẹnigbá tí ń bẹ lórí ilẹ̀ ẹni àkọ́kọ́ tọ́lọ́wọ́ gbé dìde lẹ́yìn Adam torí pé ànábì wa Adam aleyhisalatu wasalam nígbà tó dáyé kò ṣẹbọ kò sì sí ọmọ rẹ̀ tí ń ṣẹbọn ṣùgbọ́n a rí nínú ọmọ rẹ̀ tí wọ́n dẹ́ṣẹ̀ gẹ́bí ìtọ́lọ̀wọ́ bá sọ fún wa nù Kùrán nípa àwọn ọmọ rẹ̀ méjì táwọn afọ́n tẹ̀fsìrì ní Hábílà àti Kábílà Hábílà àti Kábílì tí ọ̀kan pa èkejì Kábílì ó pa Hábílì tí ọ̀wá mọ kí ni kóhùn ó ṣe sókú ẹ̀ tọ́lọ̀ wọ́n á fi àpẹẹrẹ tí ó ṣe hàn tí ẹyẹ méjì já tí ọ̀kan sọ ìkejì jẹ tó fi kú ó sọ́pa tó wá fẹsẹ̀ wálẹ̀ tó wá bu òkú ẹ̀ mọ́bẹ̀ lónìí wọn ni a ṣe wọ́n máa ń sin ẹni tó bá kú nítorí wọ káàkiri ṣùgbọ́n kìí ṣe ẹbọ ni wọ́n ń ṣe kìí ta tá a mọ̀ sí kẹ́ni mọ́nì tínúbí inú níbí níbí tá a mọ̀ sí hasad òun ló ṣokùnfẹ̀ ẹ̀yàn wọn ò ṣẹbọ àwọn àfáà wọ́n ni láàrin ànábì Adam tó jẹ́ bàbá ńlá wa títí tó fi dé orí ìran ànábì Nuh àwọn èèyàn kankan ò ṣẹbọ lórílẹ̀ òun náà lọ́lọ́run fi ní kánà náà sù ummatan wahida tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ilẹ̀ gbogbo èèyàn pátá ìjọ kan péré ni wá gbogbo wa la ní tawhid kò sẹ́ni tí ń sin òòṣà kò sì sí tí ń jó òòṣà gbogbo wọn ni wọ́n dé ṣúmà wọn kì í sìn torí wọn ò bá lọ́wọ́ Adam Adam sì ti ronú àlè ó ti ròyìn àlìjẹ́nà fún wa ó ti ròyìn iná fún wa ṣùgbọ́n nígbà tó yá wọ́n á ní ìran mẹ́wàá ló wà láàrin Adam sínú Nuh nǹkan bíi ọgọ́rùn-ún ọdún mẹ́wàá nìyẹn torí wọ́n ní ìran kan ọgọ́rùn-ún ọdún kan ni kulluhum alali Islam gbogbo wọn pátá Islam ni wọ́n ń ṣe gẹ́gẹ́ Abdullahi ibn Abbas ṣe sọ àtàwọn àfáà míì wọ́n ní tó wá ṣẹlẹ̀ ní àsìkò tí Nuh òun náà ni wípé àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni rẹ tí ọlọ́run ọba yóò padà dákọ̀ wọn fún wa nínú to Nuh àwọn yẹn wọ́n kú sọ́wọ́ kan náà wọ́n kú lọ́wọ́ kan náà yagoth yaoth yaok àti nasiru àwọn yẹn wọ́n kú kíkú tí wọ́n kú yẹn ó wá ń jẹ́ kí àwọn èèyàn ó máa dárò ìbànújẹ́ báwọn èèyàn pé ah, àwọn ẹni rẹ̀ lọ ni wọ́n wá ń ó jẹ́ ìbànújẹ́ ó ní àṣeitán ló wá ń yọ sí wọn wípé ó yẹ kẹ́ ẹ máa rántí àwọn ẹni rẹ̀ tó ti lọ báwo la ṣe rántí wọn ó ní wọ́n ya àwòrán wọn àwọn àwòrán yìí kí wọ́n wá gbé sí àwọn ààyè táwọn èèyàn ti máa ń péjọ bí ọjà bí àwọn ààyè ìnàjú tí wọ́n bá ti ń ráwòrán wọn wọ́n ò máa rántí iṣẹ́ eré tí wọ́n ṣe wọ́n sì lè máa sọ fáwọn tí ń bọ̀ fáwọn ẹni eré nìyẹn eléyìí wọ́n ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tí ń sìn wọ́n kò sẹ́ni tí ń pè wọ́n títí títí tí ó fi di pé àwòrán yẹn padà dèrè ìgbà tó yá wọ́n wá èṣù tó fi sí wọn lẹ́mìí wọ́n wá ń béèrè nǹkan lọ́wọ́ wọ́n rán àwọn èèyàn sọ́lọ́hun torí pé ní eré ni wọ́n kán bá wọn bẹ lọ́hun kẹ́rẹ́kẹ́rẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí béèrè nǹkan lọ́wọ́ àwọn ẹni yẹn bí ẹbọ ṣe bẹ̀rẹ̀ lórílẹ̀ nìyẹn eléyìí wá lọ bẹ́ẹ̀ olọ́lọ́run wá fi gbé anábì nóòhò alayhi salatu wassalam ló fi wá gbé dìde sí àwọn èèyàn yìí ló rán wọn níṣẹ́ lọ́lọ́run ní wálákọ́dẹ̀ arsalnanu hanila qawmihi ọlọ́run ní àti rán Nuhu níṣẹ́ sí àwọn èèyàn rẹ̀ ọlọ́run ní ti pàápàá arsalna Nuhan ila qaumi àti rán Nuhu sí àwọn èèyàn rẹ̀ faqal ó sọ wípé ya qaumi ẹ̀yin èèyàn mi ubudullaha ẹ máa jọ́sìn fọ́lọ́n ẹ má sìn yàtọ̀ sí Allah ma lakum min ilahin ghayruh kò sí ọlọ́run míì ìlà ẹni tí a tún lè wárí fún ẹni tá a lè máa sìn gọ́ìrùhù tó tayọ ọlọ́run tó yàtọ̀ sọ́lọ́run ò sí ìní akọ́fù alaykum adaba yawmin adhim mò ń páyà fún yín kí ni tí mò ń tó pa mi láyà fún yín òun náà ni ìyà ọjọ́ tó tóbi òun náà ni ọjọ́ ògbéǹde alkiyama náà. kọ́lá lè mọ́láhù àwọn àwọn oníwọ́n pè ní mọ́láhù àwọn náà ní alìjùmùhùr wà sàádàt wà lè kọ́ọ́dà wà lè kùbàrá àwọn náà ní àwọn aṣáájú àwọn olórí àtàwọn àgbààgbà pẹ̀lú àwọn abẹnugan àtàwọn ọ̀tọ̀kùlú inú ìlú àwọn ni wọ́n ń pè ní mẹ́láhù àwọn ni wọ́n fọ èsì fún ànábì nóhò kìí ṣàwọn ọ̀lẹ kìí ṣàwọn aláìlágbára kìí ṣàwọn olòṣì kìí ṣàwọn tálíkà kìí ṣàwọn aláìní àwọn alágbára àwọn ni wọ́n fọ èsì ń jọ náà nínú ìjọ ànábì nóhò kí ni tí wọ́n wí. wọ́n ní dájúdájú àwa lànà rọ́ọ̀kà àárí ọ sí nǹkan kan fi dá àwátíka ìyáàna ìlà tàbí ìbáàdà ti ààbí ilẹ̀ asnam aláti wà jáde náà àrí àbáhánà pé ká gbé àwọn òòṣà jù sílẹ̀ káwọn mọ́sìn wọn mọ́ ọ̀rọ̀ tó sọ yìí pé ká gbé jù sílẹ̀ àwọn orí ọ̀rọ̀ yẹn kan sí nǹkan kan ju tó fojú hàn lọ ojú ọ̀nà àánú ló wà ibnu kathiri ni wa akada halul fujar innama yarawna li abirara fi dalala àwọn ẹlẹ́ṣẹ̀ ìṣesí wọn nìyẹn lórílẹ̀ wọn kì í rí àwọn ẹni rẹ̀ àyàfi kí wọ́n wọn ní ẹni tó wà nínú gẹ́gẹ́ bó ṣe wà nínú suratul mutaffifin ọlọ́run sọ wípé wà ìdá ìnàlẹ̀dínà ajírọ̀mú kánú mínàlẹ̀dínà àmànú yadahakun àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn òbílẹ̀ jẹ́ àwọn kèfèrí wọ́n jẹ́ olùfi àwọn onígbàgbọ́ òdodo ṣe yẹ̀yẹ́ wọ́n máa ń fi wọ́n ṣàwẹ́wà ni ọlọ́run wa wá ìdárọ̀ àwọn kọlu iná àhọ́lá ìlàtọ̀ọ́lùm tí wọ́n bá rí àwọn onígbàgbọ́ òdodo tí ó jáde lẹ́nu wọn ni pé àwọn ẹni ànú ní gbólóhùn tí máa jáde lẹ́nu àwọn kèfèrí gbólóhùn tí máa jáde lẹ́nu àwọn aláìgbàgbọ́ sí àwọn ẹni ire sáwọn òjíṣẹ́ ọlọ́run sáwọn mùmí ní ni pé wọ́n ní inú ànú làwọn mùmí níwá náà wàákàdá fi sórọ́tìlẹ̀ àkọ́f ní sórọ́tìlẹ̀ àkọ́f ayá àkọ́kànlá ọlọ́ni wà kọ́lá lẹ́dínà káfàrú lẹ́dínà àmẹ́nu láukánà khayran ma sàbàkúnà ilé yìí wà ìdí lámù yàtàdù bí i fàṣàkùlúnà àdá ifkon kọ̀dé ní tí a máa sọ nìyẹn tẹ̀síwájú inú ayà tá ń ká قال قال يا قوم ليس لي ضلالة Kọ́l, anábì Nuhu wá dáhùn yá kọ́ọ̀mì, ẹ̀yin èèyàn mi lẹ́ìsà fi dọ̀láàlà, lẹ́ìsà bí dọ̀láàlà tún, lẹ́ìsà bí dọ̀láàlà tún bí máàná, máàná dọ́ọ̀lùn. Èmi èéṣẹ́ ní àánú, lẹ́ìsà bí dọ̀láàlà bí máàná, máàná dọ́ọ̀lù èmi kìí ṣe ẹni àánú mi ò sọnù rárá wàlákínní rọ̀súlù mi rọ́bìlì àlàmí ṣùgbọ́n dájúdájú èmi jẹ́ òjíṣẹ́ kan láti ọ̀dọ̀ olúwa gbogbo àgbáńlá ayé pátápátá ubaligukum risalati rọ́bì mo ń mú dógóńgó mò ń jẹ́ iṣẹ́ olúwa mi fún yín dógóńgó mi ò jẹ́ṣẹ́ kù. wà á ń sọ hùlàkùn. èyí ò ní kankan wà á ń sọ hùlàkùn mò ń ṣe nàṣíà fún yín mò ń ṣèṣítí fún yín mò ń sọ àsọtẹ́lẹ̀ fún yín. wà á ní tó sì jẹ́ kí n máa ṣe léyìí ni pé mo ní mà látọ̀dọ̀ olúwa mi látọ̀dọ̀ Allah mọ́ látàìlàmún èyí tí kò yé yín tẹ́ẹ̀mọ̀ tẹ́lẹ̀ ìmọ̀ rẹ̀ ń bẹ fún mi ìdínú ni tí mo fi jójíṣẹ́ tí mo ń tọ̀yín sọ́nà tàbí ànábì wa Muhammad ọlọ́run ní kó sọ ní suratul Kaf kul ana basharu mislukum yuha ilayya annama ilahukum ilahu wahid ó ní sọ fún wọn ana basharun mislukum yuha ilay ẹ̀dá bára bíi tiyín ni mí ìyàtọ̀ tàbí òpinya tí ń bẹ láàrin èmi àti yín ni pé yuha ilayya èmi jẹ́ ànábì ìyẹn ni pé ọlọ́run ọba ń ránṣẹ́ sí mi ó rán àwọn màláìkà sí mi nǹkan tẹ́yìn ò mọ̀ ó ń fún mi mọ̀ nǹkan tẹ́yìn ò rí ó ń fún mi rí kí ni nǹkan tọ́lọ̀ ń sì sọ annama annama ilahukum ilahun wahid pé dájúdájú olúwa yín olúwa ọ̀kan ṣoṣo ni faman kana yarju liqa'a rabbih falya'mal ẹni tó bá nírètí tó ní ń retí ó ní tí ń retí pé òun ó dúró níwájú olúwa òun ó ṣalábàpàdé ọlọ́run níjọ́ kan lẹ́sẹ̀ ògbèjì fàlẹ̀yà amẹ́lá ń sọ́ọ́líhà iṣẹ́ rẹ̀ ni kó mú ọ̀nà rẹ̀ pọ̀n kó máa hùn kó máa ṣiṣẹ́ dáadáa wọ́lá wọ́lá yushrik ní ibadati rabbihi ahada mi ò wọ́lá bẹ́ẹ̀ ni kó má fi kó má sin ẹlòmíì kó má pa ẹlòmíì pọ̀ mọ́ ọlọ́run nínú ìjọsìn rẹ̀ kó sì má gbé ìjọsìn rẹ̀ fún ni fún ẹlòmíì eléyìí ni ànábì Nuhu ní sọ fáwọn èèyàn rẹ̀ uba lígù kúmrísá láti rọ̀ bí mo múṣẹ́ tí ọlọ́run ọba fi rán mi fún yín dógóńgó mi ò jẹ láàbọ̀ mo jẹ dópin wà á ń sọ òlàkún wà á ìlàmù mínà lọ ì máa látà àìlàmùn mo ń ṣì yí létí onímọ̀ràn rẹ ni mo jẹ́ fún yín mo sì nímọ̀ látọ̀dọ̀ ọlọ́run kan tẹ́yìn ò mà áwà àjìdù. áwà àjìdù tó ń jẹ́ àpò ìkòmí ọ̀wọ́ bíkùn àdá ọdún. على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون ó wá sọ fún wọn ó ní àwọn àjíbìtùm sẹ́yìn à ń ṣe mà ní àǹjá akùndíkìrò mìíràn bíkùm àìlà rọ́jùlì mìíràn ìrántí ọlọ́run wá bá yín látọ̀dọ̀ ẹnìkan nínú yín kí léèmọ̀ tí ń bẹ ń bẹ láti lè kì í nílọ̀ wálì tàtàkù kẹsì lè sá fún ìyá ọlọ́run ọba àìlẹ́kùn torí hàmù bóyá tàrà bẹ́ẹ̀ ẹ̀dẹni tí a kẹ́ ẹ̀dẹni kẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ yìí nínú súrọ́tù nóòhù gẹ́bí tá a sọ níbẹ̀rẹ̀ wípé ọlọ́run fẹ́ ká mọ àwọn oríṣiríṣi ọ̀nà táwọn òjíṣẹ́ ọlọ́run fi pé àwọn èèyàn wọn sójú ọ̀nà ọlọ́run tá a bá lọ sínú súrọ́tù nóòhù ọlọ́run ọba sọ ọ́ nífọ̀sí wẹ́wẹ́ bẹ́ẹ̀ kí lọ́lọ́run ọba wí. Inna arsalna Nuhan ila qawmihi ọlọ́run ní dájúdájú àwa la rán ànábì nóòhò sí àwọn èèyàn rẹ̀ wípé kìlọ̀ fún àwọn èèyàn rẹ̀ ṣáájú kó tó dé wá bá wọn látọ̀dọ̀ ọlọ́run ìyẹn ẹlẹ́tẹ̀ẹ́ lérò sura 71 ní suratu Nuh súrà kọkànléláàdọ́rin tẹ̀síwájú àfá Nóò wá sọ pé ẹ̀yin èèyàn mi ìnílàkún nádírò mùbín èmi jẹ́ olùkìlọ̀ tó fojú hàn olùkìlọ̀ gbangba ni mo jẹ́ fún gbogbo yín. kò sí tí mò ń sọ fún yín ju pé a ní ibùdó ńlá ẹ jọ́sìn fún ọlọ́run tí ń jẹ́ Allah ẹ má sìn àwọn òòṣà mọ́ wàtàkùhù ẹ páyà ẹ ẹ bẹ̀rù ẹ ẹ má tẹ láṣẹ kẹsì má pòfin rẹ̀ mọ́ wá àti irun èmi ni ká ẹ má tẹ̀lé ìlànà tí ń bá fi lélẹ̀ ó ní ká ẹ má tọ̀ ìmọ̀ràn tí ń bá gbà yín ó ní ká ẹ má lò. ìyá òfin ìlà kò ní í lò tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ yamfir lakum min dunubikum ọlọ́run ọba yóò ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín fún yín. jọ́ni èyí ò ní kankan ọlọ́run ọba yóò lọ yín lára lérílẹ̀ kò ní kanjú pa yín lọ di àsìkò kan mùsàmá tí a ti mọ̀ mùsàmá tá a ti kọ́lẹ̀ mùsàmá tá a ti ṣàmì ẹ̀. إن أجل الله إذا جاء لا يؤخر torí dájúdájú iná ajálà lọ́ọ̀ì àsìkò tọ́lọ́n ìdájá à tó bá dé láàyò àkọ́ ẹnìkan ò lè lọ lára pé kó mọ̀ dé láwọn kọ́ńtò tààlẹ́mù àmọ́ tó bá ṣe pé tí mo sọ yìí tó bá yé yín bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀. qala rabbi inni da'awtu qawmi laylan wa nahara. ẹ wá wo òṣùlùbù dáhàwà àwọn ọ̀nà ẹ̀rọ àti ọgbọ́n tí ànábì Nuhu tó lò láti pe àwọn èèyàn rẹ̀ kúrò nínú ẹbọ wá sínú ìmọ̀ tawhid kúrò nínú ìwà ìmọ̀ kan lọ sínú ìmọ̀ ti Islam ó wá ń rojọ́ fọ́lọ́hun lẹ́yìn tó ti pa àwọn èèyàn rẹ̀ tí wọ́n kọ tí ọ̀gbìn tí wọ́n kọ tí ikún sí onírọ́bì olúwa mi ìnídà àrùtùkọ́ omi èmi pe àwọn èèyàn mi láìlá lóru wọ́n nà ààrùn mo sì pè wọ́n lọ́sàn kìí ṣojú mọ́mọ́ nìkan ní ń pè wọ́n ń pè wọ́n lóru ń pè wọ́n lọ́sàn náà. fàlàmì ẹ̀sìn dáhùn dùn áá. Illa fìrọ̀rọ̀. dùáì ìpè mi tí ń pè wọ́n lamtazidihum kò lé wọn níkún ní nǹkan kan ìlà fìrọ̀rọ̀ àfi sísá wọ́n tún sá fọ́rọ̀ ọlọ́run ni wọn ò fẹ́ gbọ́ wọ́n ń jìnà sọ́rọ̀ ọlọ́run ni èyí. wà ní kùlàmá dàáhùn àti pé dájúdájú òun gbogbo ìgbà tó ń bá ti ń pè wọ́n kí ìrẹ́ ọlọ́run kó o lè forí jì wọ́n. jàǹdù àfọ̀bí àwọn fi àdáni. ìṣesí wọn ni wípé jàǹdù àsọ́bí àwọn àwọn ọmọ níka wọn wọn ò wá ti bọ ihò etí wọn. Èyàn nìkan kọ́ wá stabshell fìyàbà hún, wọ́n daṣọ borí. Wà á sọ wú wá stakbá òsì yíkìbá wà àsọ́rù wọ́n máa rinlẹ̀ sí nínú ẹ̀ṣẹ̀ ìta ní kí wọ́n má ṣe ibẹ̀ gan ni wọ́n wá dúró sí wástákbàrú wọ́n ṣègbéraga stìkìbárọ́ ní ìgbéraga tó ga tó lágbára ẹ̀wọ̀n tí wọ́n ṣe tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n tọ́ bèjì tí wọ́n bá ti rí inú òun ó dáṣọ bojú àwọn àpá nídìí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ó ní pé wọ́n ń wò pé àwọn ò lè sọ fọ́lọ́hun tó bá ti ẹ̀jẹ́ fọ́lọ́hun rẹ̀ wà sáyẹ́ pé jọ pé ìdí wà pé àwọn ògbọ́n tí ń wí ni ni wọ́n fi ń fọwọ́ dejí wọ́n ó dáṣọ bójú pé àwọn ò rí nígbà tó dé tẹ̀síwájú àfáà jìhọ́rọ̀ lẹ́yìn náà òun bá tún bẹ̀rẹ̀ sí pè wọ́n ní jìhárọ̀ ó pè wọ́n ní gbangba نعم ثم إني أعلنت لهم وأسررت لهم أعلنت لهم mo kéde fún wọn ní gbangba òun kéde òun gbóhùn sókè ẹ̀yin èèyàn ẹ má ṣẹbọ mọ́ ó bẹ̀rẹ̀ sí pariwo bẹ́ẹ̀ wà asrartu lahum israra òun sì tún pè wọ́n ní jẹ́ẹ́jẹ́ òun pè wọ́n ní kọ̀kọ̀ ti gbangba ó pè wọ́n gbangba ó gbóhùn sókè sí wọn ó tún wá lọ ń bá wọn ní jẹ́ẹ́jẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ wo òṣùlùbù dáwà ó pè wọ́n lápapọ̀ ń tún wá lọ ń bá wọn ní kọ̀ọ̀kan ah, kí ni yóò dáa ó dàbí yẹn bá já fáà nínú òlu tí ẹ̀ bá ṣe wá sí gbangba tán àwọn tí wọ́n jẹ́ abẹnugan nínú ìlú àmọ́ lọ bá wọn nílé bóyá lálẹ́ èyí ó kàn rọra kí wọ́n ní o eléwo nu o èyí ó dákọ èèyàn àfáà ní ń yín o kà á sí nǹkan kó mọ̀ sí ní ẹ̀yìn bàbá wa tọ̀ ẹ wọlé tó bá wọlé ṣé ò sí arí ọ àníkàwá gbogbo tẹ̀yìn bá fẹ́ ṣe nínú ìlú yìí bí irú bá pé kẹ́ nǹkan náà ò lè ṣeé ṣe gbogbo téèyàn bá fẹ́ tẹ̀ tọ́lọ́hun ò bá ní kẹ́ ẹ sọ pé ká tẹ̀ kò lè tẹ̀. ẹ̀yin ni ọlọ́run ọba ló gbágbára fún ó sì fàṣẹ sí yín lẹ́nu ntẹ bá wí làwọn èèyàn ń gbọ́ ọ̀rọ̀ tẹ bá sọ ni wọ́n ń gbà ìṣe yín làwọn èèyàn ń wò tí wọ́n ń kọ́ṣe ẹ̀ lérílẹ̀ ọlọ́run sì jogun làákàyè fún yín ọgbọ́n ń bẹ agbára sì wà ẹ̀yin náà mọ̀ wípé kò sí tí mò ń kéde ju pé ká má ṣe mọ́ bàbá ìrìn kí ra ní fẹ́ ká ṣe báyìí ní tí mò ń ṣàlàyé o náà ni wípé kí ní yìí ẹ̀yìn báyìí báyìí ó wà ṣàlàyé bó láṣẹ wa máa jẹun wọ́n náà mọ̀ pé wọ́n bá ń ṣe kínní oníyẹ tá à ń gbà ṣé ó ma fún wa lẹ́ran yẹn padà àbó mọ̀ pé gbogbo ẹran tí ń pa wọn ṣe bá wà là ń jẹ nǹkan wa wọn náà máa ó ní yéṣu tá à ń rí kíbò ní bàbá ń ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ju iṣu àtẹran lọ ọlọ́run tẹ́ ẹ bá ti nàá ń tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ju iṣu àtẹran lọ bẹ́ẹ̀ bá gbà fọ́lọ́run ọlọ́run ó fi tó dáa jù rọ́pò ẹ agbọ́n ìyẹn láyé tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn ẹbọ ní ìsìn táwọn náà bá gbé sókè dáadáa wọ́n náà wà àwọn ará Òṣogbo tíjọba ti ń rí lọ́dọ̀ ìjọba òkèrè wọ́n náà wà àwọn ará kiri yóò àmọ́ dákọ̀ àwọn ìlú tẹ́bọ́ ńláńlá wà tí wọ́n ti ń gbowó owó yìí èso owó kéékèé níjẹ́ olè yóò tó wá ríro owó nǹkó jọ hàn bàbá ṣé àwọn tí ò wá ṣẹbọ ṣé wọn ò lówó lù èyàn wà dákọ̀ àwọn olówó ńláńláńláńláńlá kìí sì di ẹbọ wọn ti ń jẹ tẹ bá gbà fọ́lọ́run anábì sallallahu alaihi wasallam sọ pé la taraka shay'an lillah awadahu Allahu bima huwa khayru bima huwa khayru minhu ẹni bá torí tó bá gbé nǹkan kan jùúlẹ̀ nítorí ìtọ́lọ́run ọlọ́run ó fi tó dáa ju tó gbé jùúlẹ̀ yẹn rọ́pò fún ah, ó dá yín máa yẹ̀ wò bó o ní sí kí wọ́n padà lọ́la wọ́n ti wà lọ́la jó dọ́sẹ̀ tí ń bọ̀ abẹ́ wọ́n gbé igun lọ́túnla jẹ́ gbóhùn ó ṣe tọ̀tún bàbá ẹ bá wá jáde láyé kó tó dọ̀ òun rokú sí mi ní à ah, àgbáyé ó pẹ̀ lórílẹ̀ máa lọ tó bá lẹ́yìn igun tọ̀túnla yìí ó padà wá sẹ́mọ̀ pé yẹn lọ bá ń kọ́kọ́ nìyẹn ó tún ní dúró ń bẹ̀ ó tún lọ bá ẹlòmíì ẹlẹ́gbẹ́ òun náà ti ń wò láti jọ ẹni tó sọ lọ́rọ̀ àmọ́ bàbá báyìí béèyàn bá lóhun ò ṣe wọ́n wà á lùyàn lọ́rẹ́ lóru àjọ ń ṣe kínní ìní béèyàn bá lóhun ò ṣe wọ́n wà á lóru kìí ṣe pé agbára kan àwọn náà ni ó fi nǹkan bojú wá lùyàn sẹ́yìn ó wà á máa sọ wọ́n ní ọ̀rọ̀ ló wá lùyàn kìí sọ̀rọ̀ àwọn ló wá àjọ wà ń díẹ̀ ni wọ́n kàn mọ́dún kò sí sẹ́ni tí ó lè jáde ṣé wọ́n lè jáde sọ̀rọ̀ ṣùgbọ́n àwa náà làwa ṣe nǹkan wa tí ń bà wá lẹ́rù nù ee bàbá ọlọ́run ní máa dáàbò bò èèyàn tó bá ti fẹ́ sùn ẹ́ kéèké ní báyẹn èyí ò máa ṣe bẹ́ẹ̀ ànábì inú ló ń ṣe bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ kí ni múrùhù sọ fàkúlùtù stagfiru rabbakum innahu kana ghaffara ní ó wá ń ṣe wọ́n lójú kòkòrò pẹ̀lú àforíjì látọ̀dọ̀ ọlọ́run ó lóun sọ wípé istaghfiru rabbakum ẹ wá àforíjì olúwa yín innahu kana ghaffara dájúdájú ọlọ́run ọba tí foríjì ni lọ́pọ̀lọpọ̀ lọ́lọ́ yorùsírí sàmà. tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba yóò rọ òjò yóò sọ kalẹ̀ láti sánmà léyìn lórí lọ́pọ̀lọpọ̀ òjò alálùbáríkà. wọ́n ń dídẹ́kun bí àwọn àìrùn wọ́n wàyùmù dídìkùn ọlọ́run bá yóò sì kún yín lọ́wọ́ yóò ràn yín ṣe bí àmúwálí pẹ̀lú dúkìá tó pọ̀ wàbàníínà àtàwọn ọmọ alálùbáríkà tí wọ́n pọ̀. ويجعل لكم جنات ويجعل لكم èèyàn ọlọ́run ọba jogún àwọn oko fún yín àwọn oko tí kòkó rẹ̀ tí ó so gbogbo ara igi ní ó kún fún kòkó ìyẹn níbi tí wọ́n ti ń gbin kòkó tó bá yẹ pé ibi tí wọ́n ti ń gbin pákí ẹ̀gẹ́ ni àwọn ẹ̀gẹ́ tó jẹ́ pé yóò ta àwọn iṣu yín yóò ta bọ̀ ọlọ́run bá yóò ṣe fún yín bẹ́ẹ̀. wàyá alákùn àníhàárọ̀ ọlọ́run bó tún wá ṣe àwọn akérèmọ àwọn odò ló ṣe fún yín nínú oko yín omi ó máa ṣàn ìṣẹ̀lẹ̀rú ó máa jáde ẹ máa mu mi ní rọrùn kò ní sí wàhálà fatalaisa ò ní nídìí nínú ọ̀rọ̀ yín má ilẹ̀ tó ti kú yóò jì torí pọ́lọ́wọ́n ọba ní ń jí òkú lẹ̀ torí náà gbogbo ilẹ̀ tó ti sá ni ó padà sọjí gbogbo àwọn nǹkan tẹ̀ ń gbìn ẹ̀yìn iṣu jọba iṣu jẹrà kò ní jẹrà mọ́ náà. ما لكم لا ترجون لله وقارا ايه شيء هوي ما لكم كيلو شيء لا ترجون لله وقارا ṣé ẹ ní ìrètí wakar lọ́dọ̀ ọlọ́run kẹ́ẹ̀tì ẹ̀jẹ́ ni tí ó rèra rẹ̀ lẹ̀ fọ́lọ́run ẹ tóbi gbígbé tóbi fọlọ́run èyí ṣe ṣé ẹ pé nǹkan dáadáa ló lè wá látọ̀dọ̀ ọlọ́run sọ́dọ̀ yín ni náà. ṣe bọ́lọ́run ti dá yín ní àtọ̀wárọ̀ ti dá yín ní ìpele ìpele ìpele kìí ṣe kàn déédé jù wá lẹ̀ àtọ̀wárọ̀ wa nígbà kan là ń bẹ oyún àbí ní ní bàrá di bàbá wa ìpele kan nìyẹn àsìkò kan nìyẹn lẹ́yìn náà a kó sínú àpò bí ìyá wa adìẹ ẹ̀jẹ̀ kíkì ìpele kan nìyẹn ìgbà kan nìyẹn lẹ́yìn náà adìbá ṣe ẹran ìpele kan nìyẹn àsìkò kan nìyẹn lẹ́yìn náà a fi ẹran bo eegun a sí ìpele míì lẹ́yìn náà a fẹ́ ẹ̀mí sí wa lára à ń mí ìpele kan nìyẹn fún masabila yasara àwa jáde ọmọ èké nìyẹn ìpele kan nìyẹn òpónlò tí ò lágbára tí ò lè dá nǹkan kan ṣe nígbà tó yá à ń rákò nígbà tó yá à ń rìn nígbà tó yá àdọ̀dọ́ nígbà tó yá adọkùnrin àdàgbà nígbà tó yá àtúndògbò ọlọ́run ọba ló dá wa bẹ́ẹ̀. wọ́n kọ́ lẹ́kọ́ lẹ́kọ́ kún àbọ̀wá rọ. naam. أتروا كيف خلق الله سبع سماوات طباقا ó wá pe làákàyè wọn wá ẹ̀yin ò rí bí Ọlọ́run ọba ṣe dá sánmọ̀ méjèèje ni tìbáàkàn ní ọ̀kan lórí ìkejì tìbáàkàn àgbékà lágbékà ìyẹn nípele nípele náà. wọ́n jẹ́ àlẹ́ ọmọ ọ̀fìn náà rọ ó sì ṣe òṣùpá ní mọ́lẹ̀ ń bẹ́ẹ̀ sásìrọ̀ ọjà ó sì ṣe òòrùn ní àtùpà tí ń tàn náà minal ardi nabata ọlọ́run ọba ló mú yín hù jáde láti inú ilẹ̀ ní hù àti inú ilẹ̀ lọ́lọ́run ti mú wa jáde nàbáàtà akàndà bí nǹkan bí a ti ṣàlàyé èèyàn lánàá nígbàtí ọlọ́run bá ń mú àpèjúwe wá bóun ó ṣe gbé wa dìde lẹ́yìn ikú nígbàtí ilẹ̀ bá kú táwọn irúgbìn tó jáde ń bẹ náà lẹ́yìn náà ọlọ́run ó dá yín padà sínú lẹ́yìn ìkọ̀ọ̀jà yóò sì mú yín jáde ń bẹ ní mímú jáde gangan yóò yọ yín jáde nù lẹ̀ ní yíyọ bẹ́ẹ̀ àrùdọ́bìsàtọ̀ bẹ́ẹ̀ sì ni ọlọ́run ló ṣe ilẹ̀ nítẹ̀ fún yín pẹ̀rẹsẹ̀ lọ́lọ́run ọba tẹ́lẹ̀ ṣubú láhùn fìjájá kẹba lè mọ́ rìn níbẹ̀ ẹ́ ṣubú láhùn àwọn oríṣiríṣi ọ̀nà lórílẹ̀ ẹ̀rí pé tó kè bá wà Ibi kan wà tí wọ́n tí ó àlàfo kan wà ń bẹ̀ tí wọ́n ń pè ní pass ẹgbẹ́ ọ̀nà gbàrin òkè nígbà míì òkè ó wà lọ́tún yóò wà lósì ẹgbẹ́ ọ̀nà gbà fonífojì tí wọ́n pè ní valley bẹ́ẹ̀ lẹ́ṣe máa gbé àwọn ọ̀nà gbà orí ilẹ̀ ọlọ́run ọba ló ṣe nírọ̀rùn bẹ́ẹ̀ fún yín. àsọ òun ni gbogbo wàhálà yìí nínú òun ṣe ó sọ̀rọ̀ ọlọ́gbọ́n ó sọ̀rọ̀ làákàyè ó ṣàwíwé àfiwé fún wọn ó tún fún wọn ó tún ṣèlérí oríire fún wọn látọ̀dọ̀ ọlọ́run tó jẹ́ pé tí wọ́n bá tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n lè fi mú pé ṣe bó sọ pọ́njò rọ̀ ṣe bó sọ pé nǹkan kó dáa ó ṣe gbogbo ẹ̀ wọn ò gbà nínú wa ni olúwa mi náwó máa sọ́wọ́ ni àwọn èèyàn wọ̀nyí wọ́n ti yapa mi wọ́n kọ̀rọ̀ mi wọn ò tẹ̀lé. in tí wọ́n ń tẹ̀lé ni tí ò lè lé wọn kún ní kíni ló dúkìá kò lè lé wọn kún lọ́mọ àyàfi kó lé wọn kún ní kíni kọ̀sárọ̀ àyàfi òfò àdánù nǹkan tó lè lé wọn kún yẹn ní tí wọ́n ń tẹ̀lé nìyẹn wọn náà làwọn òòṣà. àwọn èèyàn yìí wọ́n wá dá ète mẹ́kírọ̀n kò bárọ̀ tó lágbára lé Nuhu lórí yẹn ṣe máa ṣe fáwọn àfáà náà oríṣiríṣi ète làwọn èèyàn máa ń dá sáwọn àfáà tí wọ́n bá ń pèpè sójú ọ̀nà ọlọ́run tààrà ẹlòmíì wọ́n lè sàásì tó bá ti ń sọ̀rọ̀ lónìí ẹnu rẹ̀ ó wọ̀ ọ́ tọ́lọ́n bá sì lọ fàṣẹ síbẹ̀ tẹnu àfáà yẹn bá ti wọ́ ṣe ń pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí ń gbọ́rọ̀ rẹ̀ pé kágbọ́ náà bá gbọ́ onìkan lálágbára wọn ni irọ́ ni lápọ̀lọ̀ lálágbára kò rẹ kẹ́nu ẹ̀ owó wọ́n lè sá sí kó wọ́n pọ̀tọ́ lẹ́nu tàbí kíkọ́ ó gbé níbi tí ti ń sọ̀rọ̀ tàbí kẹ́jẹ̀ ó máa dà lẹ́nu ẹ̀ tọ́lọ́n bá sì gbà bẹ́ẹ̀ torọ́lọ́n tún lè ṣe bẹ́ẹ̀ kó lè jẹ́ àdánwò fáwọn tí ń gbọ́rọ̀ ọlọ́run kó tún jẹ́ àdánwò fún àfààyàn bẹ́ẹ̀ ọlọ́run lè gbà dáadáa ṣẹ̀mọ̀ yí pé tó bá ti lọ rí bẹ́ẹ̀ àwọn tí ń gbọ́rọ̀ yẹn tí wọ́n fẹ́ lòun ò ní gbàgbọ́ má yóò jẹ́ ète nínú ète tí wọ́n lọ dá wọ́n lè dá ni pé wọ́n lè ṣèyàn ń sùtá tí èṣe tàṣàṣí nínú ète yẹn ni pé wọ́n lè pé bírí kó tó kí wọ́n mú ìgbésí ayé nira fún yàn tàbí kí wọ́n purọ́ mọ́ yàn bá a ṣe ń ṣe tẹ̀fsìrì ń sẹ́yìn nìkan lè lọ bá bàbá wọn olúkà rẹ̀ anílájọ́ tó ti bẹ̀rẹ̀ tàùsílì ẹ̀yìn ni wọ́n ń fọ̀rọ̀ ogun lára ẹgbẹ́ àfà yẹn gbọ́n ọ̀yọ́ ni èdè rẹ̀ ti ń sọ òun ó tù fún yín wà láì tó wá sí bẹ̀rẹ̀ sí tu téèyàn bá jókòó ti bẹ́ẹ̀ pé tòótọ́ ni báwo èèyàn ṣe máa ń dé àwọn olórin síra wọn olórin kan kọrin tiẹ̀ àwọn èèyàn wà lọ sọ fún pé ìwọ ló bu nínú orin yẹn wọ́n wà kó wà ní tòótọ́ ni olóòbá fèsì àwọn náà ni ó tún lọ sọ fún pé ẹnìyẹn tún ti bú ọ wọn ó sì sọrí wọn mara nù kí ni ìdí tí wọ́n fi lọ dẹ́tẹ̀ yẹn sáàfà yẹn tí wọ́n fi ló bú ọba àbóbújẹ́yè kọba ọba lè kú òǹlù ṣàgbédọ́lá láti ilé kú òǹlù wọn ò ní gbọ́rọ̀ rẹ̀ mọ́ tàbí kí wọ́n ní mọ́lù tàbí kí wọ́n ní mádùúgbò wọ́n lè sọ pé ó sọ pé ìlú yóò dáa ẹ̀yìn yóò dáa ibẹ̀ ló sì ti ń jẹun ẹ̀ kókó ń lu àwọn èèyàn bá bínú sí inú ìlú gbogbo tó bá lọ wọ́n bá máa yẹ̀yẹ́ ìwọ́n ló bá ló onílùú ti wà ọ̀dá sí bíbẹ̀lù ti jẹun tí ìlú ti ń bá dáa ní kílò wọ́n ń bí ètè ni wọ́n sì mọ̀ wọ́n àmọ́ ṣe ọ̀ọ́bì sí kàwùdé kàwùlú rẹ̀ mọ́ lọ lu yín wọ́n àmọ́ rẹ́rìn wọ́n lo gbájú ẹ̀ ètè ni irú ẹ̀pọ̀ oríṣiríṣi ètè làwọn èèyàn lè dá bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ń ṣiṣẹ́ ìjọba wọn lè sọ pé kí wọ́n transfer rẹ̀ kú olùhùn ó ṣẹlẹ̀ lọ́yọ̀ state nígbà tí wọ́n ṣe ìjáàb struggle àwọn brọ́dà tí wọ́n wà nínú ìlú tí wọ́n ń sọ̀rọ̀ ìjáàb wọ́n wá transfer àwọn mo mọ brọ́dà kan lọ́yọ̀ wọ́n transfer ẹ̀ lọ sí òtú ẹni tó bá mọ ọ̀yọ́ state lókè ògùn náà òtú níbi tó jìnnà bí wọ́n ṣe máa ṣe lóńdó state náà tí wọ́n bá rí pé ìkàrẹ́ ló wà àbó wà ní ọ̀wọ̀ àbákùrẹ́ wọn ni ẹgbẹ́ e lọ sórí omi màáyín lọ́hùn tó yẹ pé tó bá débi tíbi tí ń lọ yóò kọ́kọ́ wọ ọkọ̀ ọlọ́pọ́n tàbí kó wọ kíní fẹ́ kíní ọkọ̀ tí wọ́n ọkọ̀ ọlọ́pọ́n náà ni tí ó gbèdé bẹ́ẹ̀ sẹ́yìn pé kò ní rójú ráàyè wàá máa sọ nǹkan kan bí nínú àwẹ̀ ní ìsìn wọ́n wà á yan àwọn ìǹspẹ́tọ̀ àwọn olùbẹ̀wò tí wọ́n lọ mọ́ òun bí sẹ́yìn pé só wá ẹ̀ ńgbà tó bá bẹ̀ ń bo ní ó ti ráàyè ṣe tàùsírì níkàlẹ̀ gbòdí ò ti ráyè ṣe wá sí torí pé láti bẹ̀ sí bí yóò rìnrìn wákàtí márùn-ún ó fi hàn pé bẹ́ẹ̀ ni ó máa gbé wọ́n lè dètè bẹ́ẹ̀ ète ti pọ̀jù tí wọ́n lè dá wọ́n lè purọ́ mọ́yàn wọ́n lè sọ pé ó yán lè wọ́n sì sọ́rin ẹ̀ ó yẹ́ ni ẹlẹ́ni lálẹ́ pé wọ́n kàn pẹ̀rẹ̀ pé ah, kíníkà ẹmú ẹmú ẹmú gàfà òmù kíní wọ́n mú pé kíníkà gbé yóò wọ́n kàn mú ní ó ní ó ní ó ní kíní kí ló ṣe wọ́n ní ó lọ dalẹ̀ ó lọ yàn àlè pé òun ẹ̀bẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń ṣàfà ní àṣàfà àrọ́ ni ẹ amú ẹ lónìí ìrọ́sì ni kò yàn mọ́tò rẹ̀ lè máa lọ́kọ́lọ́pàá ó dá wọ́n kàn sí boot àfà come here o wetin be this nothing please help me close my boot which kind close comot àfà i say make you come see this thing wetin be this ìgbà táwọn fún ọba débẹ̀ wà láì ọjà ní ò bá ń bẹ̀ ah, igbó nínú ọkọ̀ òun kẹ̀ ogún ọba bú àbá lẹ́sàn jẹ́ pé tí wọ́n make we do now this thing no be small thing o wọ́n ti kọ lù mẹ́ gbogbo èyàn kàn dé gbé kí àfá ń ta gbó àṣégbó làfá ń ta kìíní kan oríṣiríṣi oríṣiríṣi ètò níbẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n lè lọ mú pa ewúrẹ́ kí wọ́n fẹ́ jẹ rẹ̀ nínú mú mọ́tò àfá àfá òsì ní mọ̀ nígbà bá dijọ́ kejì wọ́n ní ọkọ̀ gbá èèyàn kan níbì kan pé ọkọ̀ yẹn sá lọ ló bá ara àwọn ọlọ́pàá ní ó bá rí pàpàpà na this car no see the blood stain kí ló fẹ́ sọ àfi kéèyàn kálámọ̀ rí èèyàn sọ́wọ́ ọlọ́run wọ́n dètè tó pọ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá la ànábì wa nóòhò èyí táwọn èèyàn lè ṣe lónìí lè tí wọ́n ń sọ yẹn o ó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ àgbọ̀dọ̀ máa sọ́tò rẹ́lómi ó tún máa jẹ tírénì báwọn bí a ṣe ń sọ yóò tún máa jẹ tírénì ó ní fíìmù àgbéléwò fídíò yẹn tí wọ́n bá ní kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹn torí náà àwọn tó ṣe theatre arts tàbí dramatic arts àbí ìkọ́sì tẹ bá ṣe yunifásitì tẹ bá béèrè lọ́wọ́ wọn ló dáa wọn ló ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọn nítorí pé nínú òfin tí wọ́n fún wọn ẹni tó bá ń ṣe kọ́ọ̀sì yẹn ni pé èèyàn burúkú kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó là nínú fíìmù wọ́n ti ṣe ẹni báwọn tó jalè wọ́n padà pa wọ́n àwọn bọ́ìsì tó ń wo fíìmù mistake wo lo lè yẹn ṣe tọ́lọ́pàá fi mú wọn ni wọ́n máa wò níjọ́ táwọn bá ń lọ operation wọn ni ní mistake yẹn bóyá ń gbà táwọn ń jalè yẹn wọn ò kíá ẹnìkan wá rí wọn ló dá wọn mọ̀ ló identify níjọ́ táwọn bá débi tán ní face down lie down ẹ dojúbolẹ̀ tó ní wọ́n ti wòónú fúùmù pé ẹnìkan ò dojúbolẹ̀ ló fi mú wọn ntáwọn ó kọ́nú fíìmù yẹn nìyẹn kì í ṣe pé wọ́n máa wọn olè yẹn wọ́n lọ ẹ̀wọ̀n àbí kíní kan pé kí ni fi mú wọn okay kámẹ́rà kan wà táwọn ọlọ́pàá lọ wò wọ́n bá ṣe ń dé bẹ́ẹ̀ wọ́n fa fìlà bójú kámẹ́rà ni wọ́n kọ́kọ́ yọ kú ò ní táwọn ó kọ́ nìyẹn lọ́pàá tó yẹ pé àwọn òjíṣẹ́ ọlọ́run àgbọ́ pé wọ́n ṣe tíátà àtẹ́rípá nẹ́bí ní àbúbákiri Umar Usman ẹjẹ́ a ṣe tíátà ká ṣe bí iná àtàlìjẹ́ náà ẹnìkan ó ṣe bí èṣù káwọn èèyàn fi kẹ́kọ̀ọ́ ń bí ẹgbọ́ rí ẹ̀ lè gbọ́ láyé ẹ̀ sì ní gbọ́ pé àwọn òjíṣẹ́ ọlọ́run dá báńdì nílẹ̀ wọ́n ń forí pèpè sójú ọ̀nà ọlọ́run láyé pé ànábì wa lu bàndírì àwọn sàábé tẹ̀lé lẹ́yìn wọ́n wá ń forí pé àwọn èèyàn sẹ́sìn láìláìláìlá ohun ẹ̀sìn kiri pẹ́ tó kò ní sí ẹ̀ní rí ní síbi kankan gbogbo mẹ́tọ́ọ̀dù yẹn kìí ṣe mẹ́tọ́ọ̀dù Islam torí pé àwọn èèyàn ní gbẹ́sìn yé ijó yẹn ni wọ́n máa wò wọ́n ní ọ́ ànábì yẹn gan-an ó gbọ́n pẹ́ ẹ wo style tó fi ń jó lẹ́ẹ̀kan yẹn nígbà táyìn la ọmọ wúrà kọrin tó ń bú àwọn obìnrin tí ń bóra àwọn gan ní jó ń patí ẹ̀ tí àwọn tó ń bóra gan ní jó bíìtì ni wọ́n mọ̀ jó sí gbogbo ọ̀rọ̀ tó ń sọ pé àánú ẹ̀ ṣe mí kò gba dámọ̀ràn yẹn wọn ò ní gbọ́ ẹ wo Fẹlá yẹ́lò fífà tó ṣe sáwọn obìnrin wọ́n ṣe bóra àwọn gan ní ó wá sí patí tí ó mọ̀ jó bíìtì yẹn ni wọ́n mọ̀ gbọ́ àlàyé tí ń ṣe yẹn ò ní wọ̀ wọ́n létí wọ́n mọ̀ lùlù kéèyàn ronú sọ̀rọ̀ Ọlọ́run níbi tí wọ́n ti ń lùlù tí wọ́n ti ń jó ọlọ́run ṣàánú wa nítorí àsìkò ọlọ́run bá lè kí ọlá ní wọ́n dá ète sí ànábì nóhò kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ wọ́n wá sọ báwọn èèyàn àwọn ọ̀tọ̀kùlú tí wọ́n sọ lẹ́ẹ̀kan àlìmọ́lá òyìn wọ́n ní látàdà ولا سواعا ولا يغوث ويعوق ونسرا àwọn ẹni eré tí mo sọ pé wọ́n ti jáde láyé yẹn nìyẹn tí wọ́n sọ dòòṣà sẹ̀mọ̀ pé ńgbà kan lẹ̀ Yorùbá wọ́n ní ká sọ Awólọ́wọ̀ náà dòòṣà kúnlẹ̀ bọ ká máa bọ Awólọ́wọ̀ àwọn kan sọ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá pé áá ọmọ Yorùbá gidi ni ọmọ Oòduà gidi ni ó yẹ ká máa bọ kó náà tún kún àwọn òòṣà sẹ́wọ̀n káwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn àwọn ò ní mọ̀ irú ìtàn tí wọ́n sọ pé Awólọ́wọ̀ pé tẹ́yìn bá dé orí sánmọ̀ báyìí yóò rí ọ̀pá wúrú pé tẹ́yìn bá jáde báyìí yóò rí tó mú idà tó gun Akíntọ́lá báyìí tó fẹ́ bẹ orí ẹ̀ tẹ́yìn bá wó ṣùpá yóò rí Awólọ́wọ̀ tó náà ka méjì ọ̀pá wò kìí sọ̀rọ̀ eré o tẹ́yìn náà bá jáde lóòótọ́ yóò wá dàbí ẹni tẹ́yìn pé wọ́n ti sọ tẹ́yìn bá wo òṣùpá sẹ́wọ̀n pé bí kùrukùru gan máa yọ àdàbí ẹ pé ka méjì èmi máa lọ́hùn ah, pé awo mọ̀ ní àárí awo ṣùgbọ́n bí ka méjì ah, awo náà ka méjì lóòótọ́ èyí ní ìsìn ilé yìí ó gbàgbọ́ bẹ́ẹ̀ ó dàbí mọ́ṣáláṣí kan sàlẹ̀ ń bẹ̀ tí wọ́n ní àwòrán ṣéhù jáde ń bẹ̀ mo lọ wo mọ́ṣáláṣí yẹn mo wá àwòrán yẹn tì ní mọ́síláṣí níbi ọmọ ìyádùn bẹ̀ ń lọ sàlẹ̀ mọ́ lọ́bẹ̀ ẹnìkan tó ní kódà stars commodity kan wá wò ó in tí ó sì jẹ́ ń tètè lọ́nu mo jẹ́ ó pẹ́ torí tẹ́yìn bá lọ́bẹ̀ wọ́n ní kódà stars gan jẹ́rìí sí àwọn ẹlòmí ò ti ẹ̀yà yẹn nù yóò tún sẹ́ndì ẹ̀ lórí Facebook stars commodity confam ní tí ó kọ sí táìtù ẹ̀nu yóò àyà fọ́tò èèyàn wà láì mọ́ rìn kí mẹ́ pé fọ́tò dà mọ́ wá wo bí mímbà rí ọ̀rìn ó mi ló ṣe mọ̀ pé ilẹ̀ omi ó lè yàwòrán ejò sílé bó ṣe fọ́ọ̀mù yẹn ó wá dàbí ẹni pé irun gbọ̀nkan fẹ́ wà bẹ́ẹ̀ kí ní omi òun ni téèyàn bá gba lọ́dà ní ìsìn ẹ̀rí pé kí ní omi yẹn ó kó omi ní kílò àwọn èèyàn téèyàn bá sì wò dáadáa téèyàn bá rí pé kí ní omi ilẹ̀ omi yẹn ló fọ́ọ̀mù bẹ́ẹ̀ ọmọ mi sọ fún mi ní tẹ̀síìrì wo la ṣe ní ṣé jẹ́rin pé ní sánmọ̀ pé ẹnìkan pè òun ní ugbẹ̀ kó ń jáde ó lóun náà rẹ̀wò ó dàbẹ́ kí wọ́n kọ Muhammadu sí sánmọ̀ nígbà táwọn ṣe tẹ̀síìrì lọ́wọ́ ó sọ fún mi direct póun gan jáde òun wò pé ah, ó ló sì fẹ́ jọ lóòótọ́ ní sánmọ̀ tàbí cloud formation nígbà míì tí èèyàn bá wo sánmọ̀ yóò dàbẹ́ pé kìnìún ń bẹ ń bẹ àwòrán tí kùrukùru form yóò jọ kìnìún ìgbà míì yóò jọ ẹnìkan tó nírun gbọ̀n nǹkan náà ṣéwù ló jáde yìí tí ń bẹ́nu ẹ̀mí ẹ tẹ́lẹ̀ ló bẹ́ẹ̀ gbé jáde yẹn àwọn èèyàn yìí náà gábà àwọn Yorùbá ti fẹ́ ká máa bò áwó lọ́wọ́ àwọn náà wá ní ẹ má gbé wọn jù sílẹ̀ wà dán wá dù ẹnìkan ní jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ gbé jùúlẹ̀ ẹ máa sìn ṣùwáà ṣùwáàwù náà ẹ má gbé jùúlẹ̀ yàgùs ẹ má gbé jùúlẹ̀ yàhùk ẹ má gbé jù sílẹ̀ wà nẹ́sọ́rọ́ ẹ má gbé wọn jù sílẹ̀ mélòó ni wọ́n dá mélòó márùn wọ́dù sùwà yaguz yauk àti nẹ́sù àwọn márùn ni ẹni rè ni wọ́n wọ́n sọ wọ́n dúró ṣà kódà ní mọ́kà gan àwọn òòsà tí wọ́n ní wọ́n sórí òkè sọ̀fà àti márùwà wọ́n lẹ́ni rè náà làwọn náà tẹ́lẹ̀ báwọn èèyàn ṣe ń ṣe nìyẹn ṣe mọ̀ pé ògùn náà nínú tàn rẹ̀ nílẹ̀ Yorùbá nínú tí wọ́n fi pọ́n lé ó níṣẹ́ tó ṣe táwọn ẹlòmí ò lè ṣe kí níṣẹ́ yẹ̀nàyẹ̀nà ni wọ́n fi níbẹ̀ bá gúnyán ẹ fi tògún sílẹ̀ bẹ́ bá rúkà ẹ fi tògún sílẹ̀ torí ògún ló roko ògún ló yẹ̀nà tí ó iṣu tuntun bá dé wọ́n ó dágbá wọ́n ó lu aago pé kí wọ́n lọ ṣán ọ̀nà oko láti kóṣù wọ̀lú nígbà náà Ògún nìkan ni ó mú àdá àdá rẹ̀ sì jẹ́ àdá adẹ yóò ṣán gbogbo ọ̀nà ọkùnrin takuntakun ni alágbára ni ọdẹ sí ní ni wọ́n fi ní ààrin pa ni tògún bí gbogbo èèyàn ló kọ́dẹ tí wọ́n ò pẹran òun ó pẹran wálé ara nǹkan tó jẹ́ kí wọ́n pàtà àdá àti ẹ̀ sì yàtọ̀ sí gbogbo àdá àdá àti ẹ̀ jẹ́ idẹ idẹ tá a kà sí lónìí níjọ́ náà idẹ yẹn jẹ́ nǹkan tuntun ó yàtọ̀ sí irin ìdẹ ṣàbáwọn kankan wà lánàá bẹ́ǹsì kan báyìí wà Benz 200 ọ̀bọ̀kún nìyẹn mẹ́sí olóyè ní gbogbo olú ẹ̀ nìkan péré lónìí kó tó dípa àwọn èèyàn kan tún ní àwọn kan tún ní bẹ́ǹsì yẹn bẹ́yàn bá gbé kọjá ń sì kò sọmọ kankan tí ó wò ó rántí ìgbà tí ó jáde baby benz gbogbo àwọn ah, fẹ́ ẹlòmí ṣógun owó nítorí kó lè ra baby benz ǹjẹ́ àwọn èèyàn ó wo baby benz tó bá kọjá láì ọmọ ǹsìn ó prefer kó òun ra fóònù blackberry iphone seven àbí ló pé ó prefer kó òun ra iphone ní ìsìn ju kó òun ogun baby benz tí ìmá sọ pé baby benz àti iphone owó ló mú yóò ní owó mú iphone ẹnìkan sì ti ṣògùn owó lánàá nítorí baby benz baby benz ni ò wá wúlò mọ́ lónìí kí wá láǹfààní ògùn owó tó ṣe lánàá nítorí baby benz gbogbo ilé tí wọ́n ṣògùn owó tí wọ́n fi kọ́ lánàá àwọn ọmọ tó nílé nǹkan ò ní súnbẹ̀ mọ́ wọ́n nílé wúruwúru yìí ilé yẹn torí pé lè gbẹ́ rẹ̀ ẹ̀ǹkùlé ló wà àwọn sì ń wá ilé tó ṣe wípé tọ́ílẹ̀tì ẹ̀ àti bathroom yóò wà lẹ́gbẹ̀ẹ́ yàrá master bedroom ìyẹn ò ní níjọ́ náà lọ́wọ́ ẹnìkan sì ṣògo owó nítorí pé fẹ́ kọ́lé yẹn ilé yẹn ò níjọ́ lójú yóò ṣẹ̀ lọ kọ́ ti ẹ̀ ni tí wọ́n nílé bàbá yẹn ní tún ṣe kí ni wọ́n tún ṣe ń bẹ̀ jàre kó wó dànù ní tí ó sọ nìyẹn nítorí náà àwọn nǹkan wọ̀nyẹn ká pa wọ́n tì anábì nóòhùn aléìsọ́lá tó sá sọ pé kí wọ́n pa á àwọn èèyàn ní òun ní pa tì wọ́n ń sọ fáwọn àwọn tó ń sọ̀rọ̀ ńjọ́ yẹn làwọn ọ̀tọ̀kùlú òkè ṣe èèyàn pẹ́pẹ́ o wọ́n ń sọ fáwọn èèyàn pé wọn gbọ́dọ̀ fòrò lẹ̀ ó dàbí tégún gbà tégún fẹ́ parẹ́ láwọn ìlú kan tí mi fẹ́ dákọ àwọn èèyàn kan ni wọ́n tún lọ gbówó lẹ̀ pé ó yẹ gbé síta ẹ rí pé tẹ́bọ bá fẹ́ parẹ́ àwọn èèyàn kan ni ó tún lọ gbówó lẹ̀ pé ẹrú ẹbọ yẹn síta kò yẹ kí kọ́ṣọ̀ kò yẹ mọ̀jẹ̀ káṣà ó parẹ́ agbárí ni wọ́n ń lò kèé ṣàṣà ó ń dùn wọ́n pé ah, ọ̀rọ̀ àwọn àfáà ìfẹ́ tà nìyẹn àìmọ́jẹ káṣà wá parẹ́ kí láṣà nínú ẹbọ torí náà bí wọ́n ṣe sọ fáwọn aráàlú nìyẹn kí ló wá tẹ̀lé àfà wàkọ́dí adọ̀lú kẹsìrọ̀ adọ̀lú kàfìrọ̀ àwọn èèyàn wọ̀nyí wọ́n ti ṣí ọ̀pọ̀lọpọ̀ lọ́nà wàlá tẹ̀sídìí bọ́ọ̀lì mí ìlà dọ̀lára kò sì sí tí ó lékún fún àwọn alábòsí ju àánú lọ nǹkan kan ní ilé kó fún wọn ju àánú ọlọ́run wá ní mímọ̀ nítorí ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣẹ̀ yìí ó gúrì kú àtẹ̀wọ́n rí a sì mú wọn wọnú náà já ànẹ́mọ́ min dúnilẹ̀ àwọn sọ̀rọ̀ kò wá sí lẹ́yìn ọlọ́run olùrànlọ́wọ́ kan fún àwọn wọ̀nyí. وقال نوح رب لا تذر على الأرض من الكافرين دجارا pẹ̀lú ògbọ́n ọlọ́run sí start ya stop torí pé a tètè bẹ̀rẹ̀ anábì Núhù ó wá ń bẹ lọ́hùn níjọ́ náà nígbà tó ti pe àwọn èèyàn fún ẹgbẹ̀rún ọdún dín àádọ́ta láyé 950 years tó ráwọn àfáà sọ pé kìí ṣe pé apá kan nú àwọn àfáà ní kìí ṣe pé ẹgbẹ̀rún dín àádọ́ta ọdún ló lò láyé ẹgbẹ̀rún dín àádọ́ta ọdún ló fi ṣe dáwà ó fi 950 years ṣe wá sí ọgọ́rùn-ún ọdún mẹ́sàn-án àtàdọ́ta ọdún ló fi ń pe àwọn èèyàn rẹ̀ sí ojú ọ̀nà tààrà tẹ̀síwájú àfáà ó wá ní ọlọ́run má ṣẹ́kù lórílẹ̀ nínú àwọn kèfèrí dàyàrọ́ ẹ̀rin ẹnikẹ́ni nínú àwọn kèfèrí má ṣẹ́ wọn kù lórílẹ̀ má jẹ́ wọn ó lọ́mọ má jẹ́ lé wọn ó ṣẹ́kù nam. innaka intadahum yudillu ibadak wala yalidu illa fajiran kafara ó nítorí kí ló ń fi sọ bẹ́ẹ̀ ìntàdárù ń bò bá fi wọ́n lẹ̀ tó pa wọ́n rẹ́ yùdílù ìbáradàkà àwọn tó ní tọ́lọ́wọ́n bá ṣe wọ́n mọ̀ ṣẹ́ wọn lórí kú ò wọ́n mọ̀ sọ wọ́n nù ni wọn ò ní jẹ́ wọ́n sin lọ wà láyà lè du àwọn gangan ò sì ní bí ẹni ọmọ rẹ kò sí tí wọ́n mọ̀ bí ìláfàjìrọ̀ àyàfi pòkì ìláfàjìrọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ kàfárọ̀ kèfèrí wọ́n mọ̀ bí lórílẹ̀ irú ẹ̀ náà pọ̀ ọmọbìnrin kan kú níjó ní l'Amẹ́ríkà ìyá rẹ̀ olórin ni wọ́n ní ìyá rẹ̀ náà ìlòkulò oògùn ló kóbá tó fi kú iléèwẹ̀ ni wọ́n ti bókú ẹ̀ ìgbà tọ́mọ rẹ̀ náà ó tún kú iléèwẹ̀ náà wọ́n ti bá ó ti wá fẹ́ kú tàbó ti kú tán wọ́n á gbé lọ sípítù àwọn èèyàn wá ti nǹkan kan bọpọlọ rẹ̀ pé kó wà nípò ẹni tó dàbí ipò ti kú wọ́n induced coma ọwọ́ rẹ ó kú ẹsẹ̀ rẹ̀ ó kò ní ma nkankan pé bóyá wọn ó lè dá padà sáyé nítorí àyà mi lẹ́nu jù àwọn èèyàn ẹlẹ́ṣẹ̀ náà mọ̀ pọ́lọ́ wà wọ́n wá láwọn ń fún gbogbo wọn á jáde náà tún kú irú ló bírú ìyá ju ó ní núhù ń sọ ń bí iná bíná ejò bí ejò ó ní wàlá yálìdú ìlà fàájìrọ̀ ń kà fàárọ̀ tí wọ́n mọ̀ bínú ni wọ́n ní ṣùgbọ́n olúwa mi rọ́bí fírí ní wọ́n ó ní olúwa mi foríjì mi wàlíwàlì dáyà àti àwọn òbí mi méjèèjì waliman dakhala baytiya àti ẹnikẹ́ni tó bá wọlé mi mọ́mìnà ní onígbàgbọ́ òdodo bá ń forí jì àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin má sì lé nǹkan kan kún fún àwọn alábòsí fún àwọn lórílẹ̀ ìlà tàbàrọ̀ má lé wọn kún ju ìparun lọ ibi tí súrọ́tù Nuhu parí sínú ni báwo ni kúnmi ṣe wá dé bó ló ṣe gbé wọn lọ pẹ̀lú ògo ọlọ́run lọ́la kà nínú Quran ibi tí omi ti sẹ́yọ ibi tí a ti lérò pé ó yẹ kómi ó ti máa gbẹ ni níbi tanur níbi ààrò àbí ààrò kí ló yẹ kó mọ́ ṣe omi ó ṣe mẹ́ẹ̀ ó yẹ kó máa gbẹ ibẹ̀ gangan lomi ti wá ṣẹyọ ìyẹn ni pé tọ́lọ̀ ń bá fẹ́ ṣe nǹkan àrà tó wù òun ló lè dá ọ̀nà tó wù ló lè gbé nǹkan náà gbà ọ̀rọ̀ bẹ́yìn yọ sí wọn nígbà tí wọ́n ní kùn mi ó ṣẹlẹ̀ ibi táwọn rò pé mi ó ti wá bóyá ó dò sókè ẹ ibi tó mi ti bẹ̀rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run tó bá dọ̀là àmọ́ sọ títí kí wá ní nóhù kí lọ́lọ́run ni ó ṣe tó fi là lẹ́yìn nóhù kí ló wá ṣẹlẹ̀ súra táǹkà lọ àárọ̀ fi ó ma ń sọ àwọn Hud àtàwọn sọ́ọ́lẹ̀ àti gbogbo wọn kéde tí wọ́n wí fáwọn èèyàn wọn bó lọ́lọ́wọ́n bá ṣe làwọn abẹ́ ọlọ́wọ́n bá lè kí ọlá kó fún alágbọ̀ọ́yé ọ̀rọ̀ ẹ̀ khulasatul qawl eréfì ọ̀rọ̀ wa lónìí ó náà ní pé lórí ilẹ̀ yìí tẹ́lẹ̀ kò sẹ́nì kankan tí ń ṣẹbọ kò sí kèfèrí Islam ni gbogbo èèyàn ń ṣe ṣùgbọ́n nígbà tó yá ó ní ẹbọ ló wá dé àṣẹ̀tọ́n ló sì ṣì àwọn èèyàn lọ́nà látara pé ó jẹ́ kí wọ́n mọ̀ rán àwọn ẹni tó ti kú sọ́lọ́hun títí tó fi yẹ pé wọ́n kúkú ń pè wọ́n ìdí nìyẹn tí ṣẹ̀ríà Islam fi ṣe léèwọ̀ àwòrán yíyà ká máa ya fọ́tò ó léwu ìwọ ó ti kú ó lè jẹ́ 250 years later àwọn ọmọ rẹ̀ kan wọ́n lè mọ́ gbẹ̀sìn yìí mọ́ ni wọ́n bá rí fọ́tò ẹ fọ́tò rẹ̀ yẹn ni wọ́n wà gbé kanú olé ibi tí wọ́n wà máa forí balẹ̀ lójoojúmọ́ nù ìwọ́n náà dó ìṣà tí ó ń bọnu nì kí ló mọ̀ sí inú sàárè danger tó wà ń bẹ nìyẹn gbogbo ohun tó lè bí ẹbọ Islam wá fagilé torí àwòrán lè fa ẹbọ mo ní mo ń ṣe lẹ́jọ́ ní fúta ìgbà tí mo ń ṣàlàyé nínú béèrè tí wọ́n béèrè tó jẹ́ béèrè mọ̀ mi tí ìgbọ́rú ẹ̀rí láyé ẹnìkan wá ń bi mí ó ní òun lọ́rẹ́ kan nínú hostel agbábọ́ọ̀lù Arsenal kan ọmọ France tó mọ bọ́ọ̀lù gbá ń gbà yẹn Thierry ó ní láràárọ̀ yóò gbé fọ́tò ẹ̀ ó ní tó bá ti dẹ̀ yóò àkúnlẹ̀ yóò ní igwe yóò forí balẹ̀ kù tí a pé igwe ni wọ́n ń pè é Thierry gbà yẹn mo ní à ó ń lála ó ní dáa ó ní lójoojúmọ́ fọ́tò Thierry Henry yẹn ó ní yóò gbé lẹ̀ báyìí yóò sì tẹríba fún yóò forí balẹ̀ fún e. níbi tó fẹ́ràn rẹ̀ dé gbà tí wà ní ní Arsenal bí ìgbà tí Okocha náà wà ní pick ní Bolton ẹlòmíì fẹ́ lè mú fọ́tò Okocha kó mọ́ pọ́n lá àbúrú tó wà mẹ́ níjọ́ tó wá ń sọ̀rọ̀ yẹn wá ní ah, ah, ọ̀rọ̀ tá à ń sọ yìí òdodo rẹ̀ náà lórin ó wá ní kí ni ìdájọ́ ẹnu ṣẹ̀ríà ṣíríkù nìyẹn torí náà ká jìnà sí à ń bèlè tẹ èrè kéèyàn ya èrè lẹ́yìn ẹ̀ Islam wá fagilé gbogbo tó lè bí ẹbọ bí ká máa fọlá èèyàn tọrọ ṣé à ń pé ọlá àwọn èèyàn yẹn ni wọ́n kọ́kọ́ fi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó tó di pé wọ́n wá sọ wọ́n dọ̀ Ọlọ́run tẹ́yìn bá bẹ̀rẹ̀ sí fọlá àwọn bàbá tọrọ fọlá bàbá wa balógun kìnnìkan ń gbò báyá yóò ní bàbá wa balógun ó ti tó fún wa bàbá yẹn ó sì ti kú nílà ibi fọ́lá èèyàn tọrọ nínú Islam kódà ọlá ànábì àìfi tọrọ ọlọ́run ọlá ànábì ìṣàánú wa kò bá ṣẹ̀rí àmú torí ẹ̀ ní rí kà nínú tíra kankan pé Abubakar yín ọlọ́run ọlá ànábì Umaru ní wọlá kò sẹ́nì kankan tó fọlá ànábì tọrọ láti bẹ̀rẹ̀ dópin nínú Quran láti bá bá ló bẹ̀rẹ̀ Quran bismillah ó parí sí kí ni sin wa nas kò síbi tí wọ́n ti fọlá ànábì kankan tọrọ mẹ́ Rabbana Rabbana kí sì ni Quran wá ṣe wá kọ́ wa lẹ́kọ̀ọ́ Rabbana ni Quran kọ́ wa olúwa wa mùsùlùmí ni kò sí alàgàtà láàrin òun àtọ́lọ́hun ká pe ọlọ́run ọba tààrà iṣẹ́ táwọn òjíṣẹ́ wá ń ṣe gangan láyé nìyẹn ẹ má fẹ́ nìkankan ṣe àkàsọ̀ lọ́ọ̀dọ́ ọlọ́run ẹ má fẹ́ nìkankan ṣe alagata ẹlẹ́yìn bí òwà lọ́lá ni àá olọ́lá ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ kalẹ̀ ó wá fẹ́ yáwó wọ́n nílé ìwò ló fi dúró ní òun fi lé ìdúró wọ́n bèèrè pé ṣé wọ́n ló ní ànábì ìṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ oníkọ́lọ̀ ń wo sí ànábì kó ṣàánú rẹ̀ ṣé wọ́n ló ṣe ìwọ ló ara rẹ tó fi dẹni eré anábí ò sì kọ́ wa bẹ́ẹ̀ níta anábí kálukú ni kó pe ọlọ́run tààrà ya Allah ya rọ́bàná ní tó wà ní súnà nìyẹn bọ́dà ẹ́ àwọn ọ̀rọ̀ ní ilé wa tí ẹ bá lẹ́kọ̀ọ́ súnà yóò mọ̀ pọ́rọ̀ yẹn wọlé tàwásà lúbi fa iná aléìsọ̀láàtù ọ̀sọ́láńgbà tí ọlọ́run bá ní kó kú nínú ọgbà àlìjánà máa bọ̀ láyé wọ́n ní wá bẹ̀lọ́ ọlọ́run foríjì wọ́n ní tó fi bẹ̀lọ́ jọ́nà lórúkọ ànábì wọ́n lórí lábẹ́ arṣì orúkọ ànábì ń bẹ́ ibnu kẹfìrì mú wá ó ní ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ lọ́rọ̀ yẹn ó wà ní tẹ̀síìrì ibnu kẹfìrì ó sọ ṣùgbọ́n ó sọ káwọn èèyàn tó ń jọ́ tí wọ́n náà bá gbọ́ kó lè mọ̀ pọ́rọ̀ yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ kùránì sọ tí kíní sọ ta Adam rọ́bàná bọ́lámúná ń fúsànà rọ́bàná náà ló tún wí wà ilẹ̀ ń tàkfìrí lànà wọ́n tàrà hàmúná lánà kún nà náà khasirin olúwa wa ṣàbòsí fẹ́ mi ara wa ilẹ̀ ń tàkfìrí lànà tó bá ṣàforíjì fún wa wọ́n hàmúná kó sì kẹwa lànà min rabbi kalimatin fataba alayhi ó rọrọ̀ kan gbà látọ̀dọ̀ olúwa rẹ̀ ọlọ́run sì foríjì àwọn tafsiri ní rọ́bà náà zọlá náà yẹn anábì sì sọ fún wa nígbà miraj ogun sánmà lọ ó sàlàyé fún wa nípa ìtàkùrọ̀sọ tó wáyé láàrin Musa àti Adam Musa sọ pé ìwọ Adam ìwọ ló kó wa sínú wàhálà tó bá yẹ pé òjè sóúnjọ́ náà nínú àlìjánà ní gbogbo ò bá wà ádámọ̀ wá ń sọ fún Mùsá pé ó fẹ́ mọ́ dẹ́bí fún lórí ta ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ fóun ni Mùsá wá sí wí agbéjẹmọ́ ọ́ ìtànàbì sọ fún wa nìyẹn kò sọ fún Mùsá pé ó kọ ànábì ni mo fi bẹ̀ lọ́njọ́ náà kò sọ bẹ́ẹ̀ sọkọ́lọ̀ ó sàánú wa ṣùgbọ́n ọ̀rọ̀ wọ̀nyí wúwo púpọ̀ tẹ́yìn bá ń sọ níbi tí àwọn èèyàn ti farabalẹ̀ wọ́n lè lẹ̀yàn lóko wọ́n ní tá à ń sọ ni pé ànábì èsẹ̀ ni eré ànábì òtó kò yí ṣe kíní ọ̀tọ̀ ní tá à ń sọ ọ̀tọ̀ ní tí wọ́n bá wa so mọ́ irú ẹ̀ ni mò ń sọ nípa ète lẹ́ẹ̀kan ó ní ànábì yẹn àfà yẹn mọ́ lọ bí wáàsí rẹ o ó sọ pé ànábì òwúlò gbogbo wáàsí kan lórí rédíò wọ́n lẹ́yìn tó bá ní kí wọ́n ṣe mọ̀lúdì tó ń sọ ní pé wọ́n ní kẹ́ẹ̀mọ́ kírun mọ́ torí pé ànábì ló múrun wáyé mu ní akí ló jọra wọ́n ń bẹ̀ wọ́n kó ní kẹ́ẹ̀mọ́ gbá àwẹ̀ mọ́ torí pé ànábì ló má àwẹ̀ wá kí ló jọra wọ́n ń bẹ̀ ó ní ká má lọ Mákà torí pé ànábì ṣe mọ̀lúdì túmọ̀ nípa ní kẹ́ẹ̀mọ́ lọ Mákà ó torí kò sì jọra wọn níta ń sọ ni pé ẹni tó ti jáde láyé ànábì ti kú wọn a máa sọjọ́ bí òkú ni kò sì lè dùn lẹ́nu yíká sọ pé à ń ṣòkú ànábì kò lè rọrùn ẹ̀sì lẹ́yìn sọjọ́ bí ó ti kú ṣẹ́rí pé èwo ló bá mú mẹ́ ẹ̀sì lè nífẹ̀ẹ́ ànábì tó àwọn sàábé ànábì àǹfààní lẹ́jẹ̀ lára ànábì tó tó tàwọn sàábé tánàbí sọ fún wọn pé ẹ̀yin ti dọmọ àlìjánà látayé ṣẹ́lẹ́ mọ́ yí rẹ̀ tó wọn ìlànà bìbí ní àwọn ni ká tẹ̀lé ẹ má jẹ́ àdọ̀bálẹ̀ fún lẹ́tà ẹni tó kọ lẹ́tà ni ẹjá dúpẹ́ fún kọ́rọ̀ wa má dàbí ẹni tó ń bẹ́nu túbú tí wọ́n ní wọ́n ní túlẹ̀ tí president wa kọ lẹ́tà pé ẹ túlẹ̀ wọ́n ní tí ìbá ìṣọ́lá lẹ́tà yìí àbá ti tú ọlẹ̀ lẹ́tà náà dà thank you lẹ́tà i'm very grateful for this letter ah thank you for saving me this letter kí ló yẹ kó béèrè ta ló kọ lẹ́tà kó wà lọ dúpẹ́ lọ́dọ̀ ẹ̀ ọlọ́run ànábì sí wa ànábì ṣàlàyé ẹ̀sìn ọlọ́run tó rán sí wa ló yẹ á dúpẹ́ fún ànábì ti ṣiṣẹ́ ẹ̀tì ọlọ́run ó sì san lẹ́san lérí ẹ̀ àní sọ ànábì dọ́lọ́n rọ̀súnú ni kìí ṣe kí ni kìí ṣe ìlà wàlẹ́sàbí rọ́b kìí sì ṣolúwa wa òjíṣẹ́ ni ìtọ́lọ̀ ní ká ṣe fún iná lọ àwọn mẹ́lẹ̀kẹta ìsọ̀lúnà ara nàbí yá ayọ́ lẹ́dí náà mẹ́nu sọ̀lú alẹ́ ìwàsálìmú tẹ̀sílímù ọlọ́run ní àṣàṣàlátù fánàbí ẹni tó bá wá takú wọn lé pòhùn ní ṣàṣàlátù ti di kèfèrí anábì sì tún kọ́ wa lásàlátù ọlọ́run kó ṣàánú wa dáadáa ọlọ́run jù bàjẹ́ o rọ́bànà